والوقت مهم في حياة الإنسان لذلك أقسم الله عز وجل بالعصر العصر الوقت inú àwọn àdánwò tí ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní tí a gbọ́dọ̀ àdírẹ́sì sí tá a gbọ́dọ̀ mójútó àwọn tá a jọ́dọ̀ àtàwọn tá jẹ́ bàbá bàbá òun náà ni ká máa fàṣùkò ráre كما máa waste time ṣẹ́rí alwaqt muhaddad likul hayy gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tọ́ba ti wà nílé ayé ọlọ́wọ́n ọba aláà ó ti bu àsìkò tí ó lò nílé ayé ẹni wọ́n bu ọjọ́ kan fún ọjọ́ kan náà ni ó lò ẹni wọ́n bu ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ kan náà ni ó lò nítorí pé ọdún kan náà bù fún ọdún kan ò ní kọjá àti kọjá délé ayé wọ́n bu ọdún mẹ́rin fẹ́ lómi ọdún márùn-ún twenty years wọ́n bù fún tí wọ́n wọ́n fi àsìkò rẹ̀ láre ẹni wọ́n bu twenty years fún at age of nineteen years yóò mọ̀ sọ pé àárọ̀ láwà nínú ìtumọ̀ ayé àárọ̀ lọ́wọ́ ni àbí ìrọ̀lẹ́ ó ti wà ní ìrọ̀lẹ́ nítorí pé òun rò pé ọdún yẹn pọ̀ kò mọ̀ pé ogún péré ni wọ́n bù fóun ló sì jẹ́ pé àsìkò ìgbà téèyàn ti mọ̀gbà tásìkò jò tán ẹ̀rú gbọ́dọ̀ máa bàyàn láti máa fàsìkò dáre kọ́lọ́mọ́sá fẹ́ni kankan wà lẹ́mìí gbogbo àtàláfíà lórí dáadáa tẹ́mi yẹn bá wá gùn dáadáa téèyàn lò wá twenty years láyé tó lò hundred plus gbogbo àsìkò tó wá lò yẹn wọ́n tún wá béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe lo ìṣẹ́jú kọ̀ọ̀kan àti sẹ́kọ̀ndì kọ̀ọ̀kan àdáwò ti délé báyìí jẹun àsìkò tí ọlọ́run bá aláàtọ́ dá yẹn tó fi wá sínú ẹ̀yẹ ọ pàtàkì ọlọ́run ní wal asr wọ́n fi àsìkò búra àyàmì dúnìyà kullaha yẹ àṣì ọlọ́run fi àwọn àsìkò ayé búra torí pé àsìkò yẹn pàtàkì wá fẹ́ ká máa rárẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa ẹ jí ká lọ lè máa importance of time ahamiyatul waqt bí àsìkò ṣe pàtàkì tó tó bá ti jí sílẹ̀ ayé báyìí orun tó fẹ́ sùn gan o gbọ́dọ̀ fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò sùn tó bá ti sùn kọjá nọ́mà ọmọ gbèsè lẹ́yìn náà ọ̀dọ̀lẹ̀ lẹ́yìn náà orí rẹ̀ ọmọ kú àtùkù tá a fi sùn gan èèyàn gbọ́dọ̀ tó máa ṣe nǹkan mi lásìkò yàfi kò sùn torí kọ́ bàbá láti ara rẹ̀ jẹ́ ó ní ìyàwó hours ten gbọ́dọ̀ fi sùn lójúmọ́ tí ìbá fẹ́ ní mẹ́ta tó bá ti dí sáwọn àsìkò yẹn e, erékèréka ara yẹn ọmọ ṣiṣẹ́ kíṣẹ́ ọlọ́mọ bàálà kọ́ mọ́ bàálà fi àwọn jẹ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn mọ́ pàtàkì àsìkò àwọn bàbá mi náà ń bẹ tí wọ́n máa pàtàkì àsìkò àsìkò tí ọlọ́run bá aláàbù fún wa yẹn kí lọ́lọ́run fẹ́ ká máa fi ṣe ìkan yẹ ọ̀kan náà ni ọlọ́run bá aláàfẹ́ ká máa ṣe ń bẹ̀ ó náà ní ìbádà lóbi ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ ọ̀dá yín sílé ayé lẹ́yìn kẹ́ máa wá sẹ̀sìn wa ma umiru illa liya'budullah ọlọ́run ni àpáyín láṣẹ ìbáàdà yẹn lọ́wọ́ pín ìbáàdà yẹn òun lọ́wọ́ pín sí oríṣiríṣi ara ìbáàdà òun náà ni kákírun kágbàwẹ̀ kásàsíkàrù kásàdúà káka Qur'an ara ìbáàdà ni kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn ara ìbáàdà ni kákọ́kọ́ ayé ìsọ́hàtì níyà tí àníyàn bá ti ṣe kíní lọ́ba ti dá lérí ẹ̀ lè tẹ̀tẹ̀kọ́ wa bíi ala ibadatillah kó lè bá ní agbára àti àǹfààní láti lè sin ọlọ́run torí ẹ̀ ló sún kẹ́kọ̀ọ́ ayé kì í ṣe pé ẹ̀kọ́ ayé gangan la torí ẹ̀dá o ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn torí ẹ̀sìn torí ẹ̀kọ́ ẹ̀sìn la ṣe dá ẹ̀ àsìkò tá a wá ń lò lérí ẹ̀kọ́ ayé ọwọ́ pọ̀jù yìí tá a lò lérí ẹ̀kọ́ ẹ̀sìn lọ nítorí pé a fẹ́ràn ayé ayé ti wọ̀ wá lójú ayé ìsìn ni ọlọ́run ọba ní kò sẹ́ni tó fún nídìí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa yóò dá kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣàkíyèsí nípa àwọn bóòlù àti ìlú àwọn àsìkò wa anábì wa muhammad sallallahu sallam anábì ní ekitanim khamsa qabla khamsi anábì ní ẹgbìyànjú ká ẹlú opportunity nǹkan márùn kí nǹkan márùn tó dé o hayatuka qabla mautika àsìkò tó fi ń sẹ̀mí yẹ tó ọmọ gbàtọ́ dákẹ́yẹ tètè ló àsìkò yẹ kíkó tó dé lógìgì torí ògìgì ní kú máa ń dé torí gbàtọ́ ọmọ gbàtọ́ bù fún ọ yóò dà kó tètè máa àsìkò yẹn kó rí pé òun fi ṣe ìbádà nítorí pé ìbádà sí Allah subhanahu wa ta'ala tọ́pọ̀ àwọn láṣẹ pé kọ́ wá sílé ayé yẹn o gbọ́dọ̀ mọ́ mú ìbádà náà dọ́dọ̀ ọlọ́run ló fi ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin ọlọ́run ọba títí tí màláìka kó fi yọjú níbo lọ́wọ́ àmọ̀ tí ó yọjú lọ́wọ́ ń o ó fi àsìkò àsìkò rẹ ó fi wo fíìmù àsìkò tí wọ́n bì ọjọ́ àlùkìyàmọ̀ pé kí ló fi ṣe kí ló fẹ́ sọ wájú Allah subhanahu wa ta'ala ọjọ́ àlùkìyàmọ̀ ó fi àsìkò rẹ o fi wo bọ́ọ̀ tó wájú àlùkìyàmọ̀ tí ọlọ́run ọba aláàbá bí ọ pé one hour yìí two hours yìí oye tati minutes kí ló fi ṣe lé ayé ọ̀bọ̀n sọ fún àlá pé bọ́ọ̀lù òfin wò òfin àsìkò rẹ̀ òfin kọrin òfin gbọ́ orin àsìkò tí wọ́n lọ ń fálù débi pé wọ́n fálù di góòdì lọ àsìkò ìrẹ́fẹ̀ wásìkò ń fálù ni pé gbogbo àwọn tó bá fẹ́ tí wọ́n ní plan láyé pé àwọn fẹ́ ṣe kankan tí àsìkò bá ti sí fún wọn nǹkan yẹn wọn ò lè rí ṣe kò sí déyìn lè ṣe déwà sí sásìkò mọ́ sásìkò bá ti end ó lè ṣe kankan mọ́ wọ́n ń tẹ̀sán mi lọ́wọ́ sí wọ́n sọ fún ọ pé nine thirty ni ẹ ni wọ́n máa gba pépà lọ́wọ́ rẹ̀ tí nine thirty bá ti lò tó o bá ti lo opportunity àsìkò tán fún ọ láti seven thirty to nine thirty yẹn ó ti bọ́ bọ́rọ̀ ilé ayé rẹ̀ ṣe nínú nìyẹn ojòkólẹ̀ ọ̀nsẹ̀fẹ̀ ojòkólẹ̀ ojòkó ti kọ́mẹ́dì ó sì ń pẹ́ lọ́mọlúwàbí. وصحتك قبل سقمك اغتنم صحتك أنا من الناس كنت في لا في أي في شيشيري كو في كيكو وفي شوالا كنت ديgbà tí àárẹ̀ òde àárẹ̀ máa ń dé lógìgì ni ẹkẹrẹ lómi yóò kàn jí olóhùn rí nàmá ẹlòmí yóò kàn jí yóò jáde ìgbà tó fi darí dé mọ́tò ti gbarí fi darọ tí wọ́n fàbí ejò ẹni tí ló lè ṣẹlẹ̀ sẹ́dá wọ́n fà burú sẹ́ni kọ̀ọ̀kan wa àdìkòtò lálàáfíà yìí ti gbìyànjú káàrí o tó ṣe kíni káàrí o tó dé torí bàbá dàgbàdàgbà náà wọ́n padà dálà rẹ̀ náà nítorí bá wá ṣe kalẹ̀ nígbà tó gbá tó lálàáfíà lọ́wọ́ máa jẹ nígbà tó bá ṣe kíni nígbà tó lálàáfíà bá tó ma. wọ́n mọ mọ́tò tí àwọn wà ní ṣe bá wa mọ́tò wa mọ́tò tán bá yá ẹ change ọlọ́mọ́fà rẹ̀ ṣe wá o àmọ́ àgbà gangan fún rẹ̀ ààrẹ ni inú àwọn ààrẹ tí wọ́n bá náà ni àgbà kéèyàn dàgbà anabi wa muhammad sallam anabi ni wa faraqa ka qabla shughlik àsìkò tó you have time now àsìkò tó láti kàwé láti kéwú láti kẹ́kọ̀ọ́ láti lọ lè bá àwọn èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ kan fún ọ nímà ọ̀pọ̀ àfáà mi lẹ́ni kò sí nǹkan lẹ̀ máa wọ́n ń ta mísímà ni ọbẹ̀ ti sàn tó lásìkò tó yẹ kán fi kẹ́kọ̀ọ́ àsìkò yẹn ọ̀tọ̀ ní tó ń ṣe wọ́n gbé ẹlòmíì sípò ipò yóò wá jù lọ ipò ojú mọ́ lọ yóò máa ṣàgírí. wa muhammad sallallahu alayhi wa sallam eh, ànábì ni wa shababaka qabla haramik àsìkò tó wà lọ́dọ̀ ojú ẹ̀ ṣáàbù etí ẹ̀ ṣáàbù oye ọ̀làǹfààní olégunlá làákàyè rẹ pé tètè lo opportunity àsìkò ọ̀dọ́ yẹn kó tó dásìkò tí ọ̀dàrúgbó wàgínà ka qabla lẹ́yìn náà àsìkò tí owó ń bẹ lọ́wọ́ ẹ̀ when you have money ọmọ ya <laughs> tọ́jú owó mọ́ fowó ṣòfò mọ́ náwó fọlọ́rin mọ́ ràràkúrà mọ́ jẹjẹkújẹ torí owó yẹn bó ṣe wá yẹn <laughs> ó lè mọ̀ mà lọ bẹ́ẹ̀ bọ́lá ọ̀hún sí mọ́ sí ètò ayé nìyẹn bí atẹ́gùn nìyẹn ọkàn fẹ́ wá báyìí tó yóò tó fẹ́ lọ bó ṣe fẹ́ lọ yẹn ó lè fẹ́ padà bó ṣe fẹ́ lọ ó lè má fẹ́ padà mọ́ ló fi jẹ́ pé tọba ní owó lọ́wọ́ gbìyànjú kó fowó kó fi dèǹkan mọ́lẹ̀ kó fowó kó fi tọ́mọ torí àsìkò tí ó kù lẹ́nu sẹ́ torí àsìkò tó darúgbó gbogbo ẹ̀yin ọ̀dọ́ shabab gbogbo ẹni tí ọba ti ń wíṣẹ̀ àsìkò rẹ̀ lérí àwọn aránù lẹ́yìn tó ọ̀sẹ̀ bá tẹ láwọn ọmọ tí wọ́n ti mú fún lọ́wọ́ yìí nǹkan méjì ni wọ́n ṣe ń bẹ̀ ìmọ̀ lè máa ṣíyá wọ́n ìmọ̀ láì inú kọ́ máa ṣe ọlọ́run tó náà wọ́n pè ha ikú ọ̀gbọ̀dọ̀ báwọn lérí tó ń sèyí ẹlẹ́ẹ̀kejì àbí kọ́ máa ṣeré eré ọkàn òkú òkú fẹ́ máa ṣeré ìjọba wọn bá dá fún eré jama wọn bá kọlá kìnnà sàmà àwọn àrùdọ̀ máa bẹ̀rẹ̀ ináhùn máa láàyè bíi ọlọ́run ní mi ọ̀dálẹ̀ ayé fèrè ẹ̀yin náà ẹ̀ máa ṣeré mẹ́ o ẹ̀rọ ọmọ ọmọ skul tí bàbá rẹ̀ ń dààmú tí wọ́n náwó lé lérí tí wọ́n sọ́fà lásìkò tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ yóò sì máa ṣeré especially àwọn skul tó máa aláwọ̀ káwọn ọmọ kan máa mú fóònù wá skul rẹ̀ report bank gbọ́ ni pé wọ́n máa kọ́ wọn ní nǹkan tí ó fi sórí rẹ̀ láyé yóò sì máa wo fíìmù lábẹ́ lọ́kà èlé ò pé lọ́jọ́ bá wá lọ tán ẹ wá fèlè òní ní kan sì kan mọ́ ẹ wá di ọmọ tààyò di tout ọlọ́mọba aláàkọ́ wọlé àánú ẹ̀kọ́ lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa o gbogbo àwọn tán gbá world cup lọ́ba ti jòkó tó ń wò ó ọwọ́ àkáǹtì fásitì kò yí lọ́dọ̀ ọlọ́ subhanallah alhamdi wọn ni kò sọ 100 lójúmọ́ wàláhì oríṣẹ́ subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi àdẹ́bì ní ìbá wíbẹ̀ nígbà ọgọ́rùn lójúmọ́ àdẹ́bì ní bí ẹ̀ṣẹ̀ èèyàn tó bá pọ̀ bí odò ọlọ́run sì parẹ́ fún yẹn ó rí wí torí káàlì àwọn ìjàndó burúkú ọmọ bá kọlù ọ kéṣù ọmọ bá nípa kásàṣẹ́ ọmọ bá mú ọ àdẹ́bì ní máa ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu hundred lójúmọ́ anábì ní nìkan àti láhù hẹ́rìsán mí náà ṣètàn yawma udalik anábì ní ipa ṣètàn òní ṣe kíní kò ní káyàn dílé òfin sún abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkan kan wa kọ́lọ́mọ̀ bá aláàkọ́ sàlékún àgbọ́yẹ̀ sí wa kọ́lọ́mọ̀ bá aláàkọ́ kọ́yàwá níbi àkọ́yàwá ya ṣètàn ṣẹkẹṣẹkẹ ṣètàn òun náà ní kíyàn ọmọ wíṣítà àsìkò ẹ̀ kọ́lọ́mọ̀ bá aláàkọ́ sọ wa ń bẹ̀ wa jazakumullahu khairan wa barakallahu fikum wa nafa'a Allahu bikum والسلام عليكم ورحمة الله وبركاته